Syabil Sambung baba Syabil Ah Ikú rẹ̀ Ti bóyá lójú. Kùtù kùtù kùtù. Gbogbo wo tèmi bá rí. Amẹ́ríkà máa tàtàkùn bá o. Amẹ́ríkà máa kò tí o amẹ́ríkà yìí máa gbára nu o tí kì bá ṣe bẹ́ẹ̀ èmi màmá bá sọ̀rọ̀ nàìjíríà ẹgbẹ́ ọmọ olówó dùn. jẹjọ bá baby food is ready. àríkẹ́ kí ló ṣe yìí. bébí kẹ́ni. favourite mi ló wà tasteless báyìí. tí yàrá bá ní kí èèyàn díjú kẹ́ni burúkú lọ tí ẹni rẹ fi máa kọjá èèyàn nínú. Bébí ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ gan rẹ̀ láì kí ń ṣèlú is going on here? What? why is the whole place a mess? What, what is wrong with you, Dinia? Wá gba náà fún mi for real. me. tí shift bá ṣe fún ẹ, tágbó tó fẹ́ ṣe. Wo táàgbó táàgbó wo táàgbó ẹ tó fọ̀ ọ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé. Is it right? You see wá lẹ́gbẹ̀ẹ́ getting me? rí ẹrú jẹ́ kí n bọ́ta. ẹ mo lọ restroom visitors restroom. kí ló ṣẹlẹ̀ sí ti yàrá wa. Um,